الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قلت من الله أشهر الصلاة والسلام على نبي محمد صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ àbẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìgbókòwà ti ti àárọ̀ yìí tọ́lọ̀bà kí ó mọ́ ṣáàfi àlùbáríkà tó kó ṣe olùbánisọ̀rọ̀ wa kó ṣe ní alálùbáríkà àwa tí à ń dọ́nà ọ̀ṣẹ̀ wa ní alálùbáríkà tọ́jú èdè tí ó pàtàkì jù níbi ìpapọ̀ ọmọ ènìyàn ọ̀nà ẹ̀ni alùbáríkà àfọ́wàdọ̀ ibn al-qayyim al-jawzi alayhi rahmatullah fi risalatihi ila ahdi ikhwani wọ́n sọ ikú تعليمه للخير ونصحه لكل من اجتمع به في البركة عمانية هو أن يكون ذلك يوم قوام يجدادا bákan náà gbogbo àwọn tí wọ́n bá rìnà pàdé ẹ̀ àbí tán bá jókòó pẹ̀lú ẹ̀ wọ́n ó lékún dáadáa nǹkan tó sì kù díẹ̀ káàbọ̀ tí wọ́n ń ṣe wọ́n pinnu àti sílẹ̀ pé pé ń tàn tó ní anọ́sì táǹpẹ̀ ní nàfíhà onáìní kí dáadáa kéèyàn máa fi lọ́lẹ̀ káàbùrú kò sì máa káfẹ̀ lẹ̀ wọ́n ní fàyínà bárọ̀ kàtà rọ́jú tààlímùhù lèlẹ́fẹ́yẹ́ wà nọ́sùrù lẹ́kọ́ lè máa ní ṣàmà àbí ìtọ́bà pípẹ́ ẹnìkan ó ní mímọ̀ àbójá akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó wá ní àlùbáríkà nǹkan méjìlẹ́wọ̀ sí lọ́dọ̀ tààlímùhù lèlẹ́fẹ́yẹ́ yóò máa kọ́ àwọn èèyàn ní dáadáa ونصحه لكل من اجتمع به gbogbo àwọn bá wà pẹ̀lú ẹ̀ wọ́n máa lékún ní dáadáa wọ́n máa jìnà fábúrúsì ọwá ni wọ́n máa ní kọ́lá min hádá fápọ̀dé kọ́lá min alùbáraka ẹni tí ò bá ti lé lẹ́yìn àlùbáraka ti kó nínú ọ̀pọ̀ ayé lọ́jọ́ pé àwa náà lè kó báyìí tálùbáríkà yẹn tó bá ti kó lára ẹni tí ó ń pa àwọn èèyàn títọ́ lọ́wọ́ wa yóò ṣàkóbá ẹni tó ń jókòó rẹ̀ náà inú bí nǹkan yìí ń lọ sọ wípé wà mí ń kọ́lẹ̀ ní hádà fọkọ̀dẹ̀ kọ́lẹ̀ mí nà lè bára ta ó ní gbogbo ẹni tó bá dé pé ìpapọ̀ pẹ̀lú ẹ̀ kì í léèyàn fún ní tọ́lọ́wọ́ ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò sí àlùbáríkà lára ẹ̀ wá sọ̀rọ̀ débi kan ó ní bal tó mú àpò bára ka tó mọ́ ní sámà àbẹ̀ kódà ẹni tó bá wà pẹ̀lú ẹ̀ àlùbáríkà tí ń bẹ lára tiẹ̀ náà yóò tún lọ tí wọn bá jókòó pẹ̀lú ẹni tó rọ̀ǹdì èyíkéyìí àlùbáríkà tí wọn bá gbé débẹ̀ èyíkéyìí ìmọ̀lẹ̀ tí wọn bá gbé déjòkó yóò tún lọ torí ẹni wọn sọlọ fún ọsọọlẹ náà ti máa ń sọ wa lára kó níbi ká jókòó pẹ̀lú àwọn níbi dá kódà kó jẹ́ pé ìmọ̀ hàn pẹ̀lú wọn nítorí àlùbáríkà yẹn èyí ẹ̀rí lórí eléyìí tí àfọwà dẹ́gbẹ̀m tẹ́lẹ̀ ń sọ yìí wọn náà ní ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam hadith Imran ibn Husayn radiyallahu ta'ala anhu hadith pẹ́pẹ́ al-imam Abu Dawud akhraja wa ghayruhu imam Abu Dawud da hadith wa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni man sami'a bid-dajjal falyanha anhu man sami'a bid-dajjal falyanha anhu من سمع بالدجال فلينأ عنه فإن الرجل يأتيه يحسب أنه مؤمن فلا يزال به بما معه من الشبه حتى يتبعه أنبوى محمد صلى الله عليه وسلم أنا صلى الله عليه الصحابة نبقى مسيح الدجال نبقى نتوى نبقى نبقى tí جو jẹ́ òkúrọ́ tí ó pẹ̀lá rẹ̀ دايس ọlọ́run tí anábìrì kò sí kankan náà anábì ọlọ́wọ́n ọba tí ò kìlọ̀ fún àwọn àdéhùn mẹ́rin nípa màsí ò dàjà gbogbo alámọ ìfẹ́ màsí ò dàjà lọ́mọ nípa ẹ̀ anábìrì kò sí anábì ọlọ́wọ́n kan tó sọ ẹ̀kúnrẹ́rẹ́ fún àwọn àdéhùn mẹ́rin bí èso ń sọ fún wa nípa màsí ò dàjà anábì wọn sọ fún wa pé mẹ́rin sẹ́ni àbí dàjà ni fani yẹn àhàní ẹni tó bá jókòó dàjà ni ti jáde tàbí tó bá mọ ibi tó bá wà fani yẹn àhàní bò bìmánà fani yẹ bò ọ̀tún ولا يقترب منه فليبعد عنه ولا يقترب منه أنا بني ويلي يكون جنا في مقيل الشعب كم ريني بيري بيري بتوع تركي أنا جوا خبر لي متى من سمع بالدجال فلينع عنه gbogbo ẹni tó bá gbọ́ pé dàjáde wà ń kan kó má lọ sùn sí ibẹ̀ gbogbo ẹni tó bá dàjálù àbí kan kó mọ̀ lọ ọ̀dọ̀ síbẹ̀ tó bá ti dọ́bẹ̀ anábìnrin torí pé fa iná rọ́jò làyà àti ìyí yá sàbò anáwó mọ́mìn ẹnì kó wà bá tí ó rò pé n tó mọ̀ nínú gbàgbọ́ ó dá òun lójú tí ó dá lójú pé òun nímọ̀ nípa ntánàbọ̀ Muhammad sọ òun nímọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa masihu dajjal ó ní máàbù arábìnrin ẹni ọ̀wá ní yẹ kò ní dò tí ó wà pẹ̀lú màtúù dàjáàlì bí màá máa àhò mẹ́nà ṣúgbà ní hátà yàtẹ̀lẹ̀ àrùn yóò fi dọ́kìní yóò fi dọ́kìdì yóò ṣe kẹta ibi tó fi bẹ̀rẹ̀ ní pé yóò mọ̀ pé orí àbárẹ̀ kẹta rú orí màtúù dàjáàlì yóò pé kò gẹ́ẹ̀tì ẹ̀ kankan ojoojúmọ́ tó bá ti ń dúrọ́pù rújú kọ̀ọ̀kan yóò mọ̀ fọ́lù rẹ̀ ànábì tó túnmọ̀ sí pé tí èèyàn bá ń ṣe ní téèkì wà níbi tí èèyàn téèyàn wá kódà kí ẹni tó fẹ́ pa àwọn èèyàn tọ́nà ọ̀bọ̀ subhanahu wa ta'ala káníyàn rẹ̀ dáa tí ò bá lálùbáríkà lọ́nà méjèèjì bá sọ yìí kí ni àlùbáríkà méjèèjì ta'limu lil khair wà nusfuhu li kulli man ijtama'a bihi orí dáadáa tó fẹ́ pe àwọn èèyàn sí bákan náà táwọn èèyàn bá ti wà pẹ̀lú ẹ̀ wọ́n rẹ̀ kọ̀kọ́ nǹkan tó kù díẹ̀ káàtó tán ṣe wọ́n bí nàbí ó ní wà man khala min hada faqad khala min al-barakati wà muhiqat barakatu man ijtama'a bi wà muhiqat barakatu al-ijtima'u bi ó ní gbogbo ẹni tí ò bá ti rí báyìí kò lálùbáríkà kódà kó ní mọ̀ kódà kó mọ kí ó kódà kó àlùbáríkà àtàrà àti ẹ̀ náà yóò tún sọ̀kọ̀ jẹ̀lílù eléyìí onímọ̀tò ìdájà wọn bí sọ pé mẹ́rin fẹ̀mí àbí dajjali ìfàlìyàn àmì lọ́jọ́ pé náà àfikẹ́ téèyàn lè ṣe onáníkéèyàn rí àwọn onírúurú nítorí pé wọ́n kàn ní nǹkan kan nínú ìmọ̀ tá a lè sọ̀rọ̀ ní wọn kí wọ́n máa dà sí wọn kí wọ́n máa tẹ̀lé wọn ẹni ẹgbẹ́ bàtà jẹ́ ni lọ́jọ́ wọ́n ti bá àbùsálàfẹ́ sọ́ọ́lẹ̀ pẹ̀lú kan sọ ana na ala albid'a ma jókòó pẹ̀lú bid'a mọ̀ máa jókòó pẹ̀lú àwọn onísùnà tó gbọ́n máa súnà wọ́n ní wọ́n sọ fún fun nǹkan lè máma àwùzáyé ni ó ní ààdà rajulun yuridu an yusawiya al-haqqi wal-batil níbẹ̀ ni sọ ní pé kò sí yàtọ̀ láàrin ìmọ̀nà àtijẹ́ kò sí yàtọ̀ láàrin òdodo àtẹ̀rọ ló jẹ́ pé kò tó àti kí àwọn ọmọ ẹ̀bẹ̀ lọ́hùn kó gá ìdùnnú pẹ̀lú màṣúmù mọ́nà sọmọ òwò ẹni tó lọ́n bá fẹ́ là nìkan àbí Allah subhanahu wa ta'ala kó la wa látara ní kó la ẹ̀yìn náà látara tó wa náà kó mọ̀ jẹ́ pé àìlá lùbáríkà tó wa á rí kó bá ti yín lórí bí ṣe máa ń rara wọn yẹn lọ́wọ́ jẹ́ pé náà ọ̀rọ̀ kan náà wọn tàbí ọ̀hún ìmìlẹ̀ sábà máa kó ọ̀nà Abdullahi ibn Awf onífàlàtún òfìbòhùn nàìlínàfì wàlẹ̀ ìkọ̀wà ní Imam Bukhari mú ọ̀rọ̀ yẹn wá ní kìtàbù al-I'tisam onífàlàtún nǹkan mẹ́ta kan wà òfìbòhùn nàìlínàfì wàlẹ̀ ìkọ̀wà ní mo máa ń fẹ́ mẹ́tẹ̀ẹ̀ta fúnra mi àti gbogbo àwọn ọmọ mi mùsùlùmí oní hádà al an yafhamuhu wa yas'alu anhu kan jàjọ yọ̀rọ̀ ọlọ́run ọba al tí gbogbo wọn gbìyànjú àti ké tí gbogbo wọn gbìyànjú àti ha àwa mùsùlùmí a ní àkólé kan alukur'an púpọ̀ tó fún àwọn ní dédé ní hádà alukur'an alukur'an yìí à ń yẹ fàmóòrò wọ̀nyẹ àgbà èyí tán fi haso ń bẹ èyí tán fi ń tìláwà ń bẹ èyí tán lò lórí wọn kan gbàgbọ́ yìí nǹkan kan kà kọ́lọ̀ bá lọ sálẹ̀ ìkànnà sálẹ̀ fọwọ́ sọ pé àdìtò liman yaqra'u alukur'an ولم يفهم معانيه كيف يتمتع به ولمسلم مثلا في انك القران بس يتم طول ما بدا ليرو تانا دي شالاي فون تانا صلاة شالاي فون يتم يو يمي ونبقى وتشين بعدين لو جبنا تنبا صوتي هل القران او قالوا ما هو طبعا ده القران هل القران لا هذا القران هم الذين يعملون بالقران àwọn alò Qur'an náà ni àwọn tó ń lu Qur'an bóòlù yóò ṣe lóòótọ́ àfihàn bá jọ yé o ní ààbẹ̀ Qur'an an yafhamuhu wa yas'alu anhu olùmọ̀ wù mí kí gbogbo àwọn mùsùlùmí kan bá pàdé ìlú kan gbàgbọ́ yé ọ̀tún nípa ọ̀rọ̀ ọlọ́mọ wa o ní wa ààbẹ̀ sunna an yata'allamuha wa yas'alu anha onígbẹ́ni sunna anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kákẹ́kọ̀ọ́ nípa ẹ̀ àfáàbẹ̀ ibn hajar wọ́n ní kí ló fà á tó fi jẹ́ pé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ alukoran oníkájọyé nígbà tó fẹ́ sọ̀rọ̀ súnà oníkákẹ́kọ̀ọ́ nípa ẹ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilà alukoran wà nítòsí wa ní tá à ń sàfẹ́kù nípa rẹ̀ onílà àgbọ́yé ọ̀tún nípa alukoran kẹrin oná ni tó yanrantí nípa alukoran lọ́jọ́ pé tẹ́lá wọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lẹ́yìn hafidu kitab Allah wọ́n há tẹ́rọ ọmọ ọba subhanahu wa فلم ينفعوا لكم سامفانكم اللهم إنا نسألك علما نافعا الله بقول كوا كوني من جو سامفانكم eléyìí kò fi ń ṣe ọ̀rọ̀ pé èèyàn ń kì í sọ̀rọ̀ sí èèyàn ń sọ̀dà sátẹ́gùn gbogbo náà lárí bó jẹ́ pé àwọn tó ń mọ Qur'an báwọn tó ń wọ̀ fi ṣe pọ̀ tó láàrin àwọn tó ń ha Qur'an tán láti bẹ̀rẹ̀ lókun ọlọ́mọ ṣe pọ̀ abẹ́ ọlọ́mọ jẹ́ kó wúlò fáwọn. أنا بني يؤتى بالقرآن وآله الذين يؤتى بالقرآن وآله الذين يعملون به في الحياة الدنيا أنا بني جميل القيامة وما القرآن و أتاوين إني قرآن أتاوين القرآن أنا جواسو أولا وني الذين يعملون به في الحياة الدنيا أنا سمعن دوتو ṣẹ́kọ̀ ibùn ọ̀sẹ̀ ní wọ́n ní ọ̀nà mẹ́ta tó ń gbà ṣe tìláwà tìláwà tó lábúlé wà kàkàmàkí láti Qur'an pẹ̀lú tajwid àbí láìsí tajwid gan bẹ́ẹ̀ jẹ́ bó ṣe gbajúmọ̀ láwùjọ wa tìláwà kan ni tìláwà tó lábù tìláwà ilẹ̀ kejì ni tìláwà tó máàna ẹlòmíín bẹ́ẹ̀ kò mọ Qur'an ṣùgbọ́n kò sí nǹkan tí ó dùn ọmọ ọba tó ní fẹ́ èyí tó náà ni tìláwà tó lábù wal máàna máà bá a ṣe ń kà kama lò lọ́sọ̀ pé àádà ní Qur'an ó máa ń wù wípé Qur'an táwọn èèyàn ká á ń yẹ àmúhò wàyẹ àlọ́ àmì Qur'an kọjá ká dé fẹ́rí nìkan kan dàgbé yìí kan dé fẹ́rí kan dẹ̀ máa lò ó ní wà á bìí sọ̀nà á ń yẹ tààlà mọ́ ìmọ̀ àdàwà pé ló sọ pé tààlù nípa súnmọ̀ pé kẹ́ẹ̀kọ́ ó ni wọ́n nímọ̀ ilé máa ń yí àwọn èèyàn lẹ́nu tábà tó gbà lágbàdá ó nímọ̀ ṣùgbọ́n kò mọ̀ mọ́ni hajj kò sí nímọ̀ ní mọ́ni hajj. tó ń tó há nǹkan kan yẹn nǹkan tó mọ̀ nǹkan yẹn bá a ṣe ń lo nǹkan mi lọ sí àdì ìsúnà súnà yìí á ń yàtà àlàmú ha wọ́n yẹ fàlọ́ àná kan kọ́ kan sì béèrè tí ò yí wọn nípa yìí kama mọ̀ pẹ̀lú sí nǹkan tán mọ̀ kán mọ̀ dá sí nǹkan ọ̀rọ̀ tán mọ̀ bí tó ń bọ̀ kán mọ̀ fẹ̀rẹ̀ sí dúwà mọ̀ lẹ̀ sí dá síbẹ̀ هذه السنة أن ní bákan náà wàyẹ́dà náà fa ilà mi nìkan ó ní bẹ́ẹ̀ tó wá ní dáadáa tẹ́ fẹ́ fẹ́ ní sọ fáwọn nínú alìbánà tí ibùn bá sọ nínú tó láti dọ̀dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tọ́lẹ̀bọ̀lì ilmi yẹn tó bá gbé manhajì alimanhajì sálàfì asọ́ọ̀fì tó bá gbé ní abẹ́sẹ̀lì àwọn tó láti kọ̀ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ́n mọ̀ nájú pẹ̀lú ẹ̀ ọ̀kan náà ní alìbánà tó sọ̀rọ̀ إذا نسك أن يوفق لصاحب سنة يحمله عليها oníkí ọba ló fi ṣe tí tọ́lọ́n bá wùn yàn ṣe tọ́lọ́n bá máa kẹ́yàn yóò fi yàn ṣe fún gé onísúnnà nínú àwọn àáfà nínú àwọn onímọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ ọmọ láwùjọ yàmílùú àlèyà tẹ́bí kan bá fẹ́ mọ̀ tírèèyàn orí kí ni ẹni wọ́n tírèèyàn lórí òní wa ìnà ní nìkọ̀màtì láàyè aláṣà tí wọn bá wá jọ̀dọ̀ ó fẹ́ fún lọ́wọ́n ọba tọ́nà ọba ò bá ní ìfẹ́ nínú tọ́nà ọba ò ní ìfẹ́ òun náà ni à ń yí wá fà pẹ̀lú sọ́ọ̀sì lè ẹ̀sìn náà ní ìfẹ́ ṣe wọ́n súnmọ́ anábọ̀ Muhammad náà ni òun fẹ́ ṣe wá fà pẹ̀lú sọ́ọ̀sì lè gbégbá bẹ́ẹ̀ ìfẹ́ ní ẹ̀sìn òun mọ́ súnmọ́ ìlú pàdé ẹni tí súnmọ́ yẹn ti dàrú mọ́ lọ́wọ́ ìlú pàdé fàyàmílùú àlẹ́ yìí nígbà tó ní ọba náà tún jáde ṣùgbọ́n àti gbé lọ́dọ̀ àfáàrí náà nímọ̀ tún jáde àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa nílé máa ń fi àwọn nǹkan míì tí wọ́n fi máa ń padà sí inú tẹ́lá wọn tí wọ́n ti lọ pé kí wọ́n sọ ẹgbẹ́ máa ń sọ fún yín ọ̀rọ̀ wọ́n láàdúgbẹ́ bí táwọn mo ń sọ̀rọ̀ kan bí àwàdà mo ní ẹni tó pẹ́ kó tó gbọ́n kó mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn kan ń gò lọ́wọ́lọ́wọ́ nínú kádàrọ̀ ọlọ́run àwọn kan sì máa gò fún ọ̀rọ̀ súnà ọ̀rọ̀ almanhajù sálàfí ọ̀rọ̀ nǹkan tá à ń ṣe ẹni tí ò bá mọ̀ nípa ẹ̀ ẹni tí ò bá pèsè àfún jọmọ́ kó jókòó as-salafiyatu kama kuntu aqulu da'iman mo ṣe fún wa níta wa ń sọ níta ń ṣe àwọn expose ara wa ni àwọn expose ara wa ni a lè ṣe tó wù wá mọ́ because ẹ̀sìn ní fọ́múlà lọ́wọ́ tẹ́bí as-salafiyatu akbaru min al-mashayikh as-salafiyatu akbaru min al-mashayikh salafiyya ju àwọn àáfàá ńlá ńlá lọ tòótọ́ ọlọ́run tí wọ́n pọ́n sàlàfíà lè ṣùgbọ́n sàlàfíà ju wọn lọ lẹ́yìn sàlàfíà lẹ́yìn sàtìmásòrò tẹ̀lé fi ṣàṣì sàlàfíà yìí ṣe pé ẹnìkan ló personify àbí tó typify rẹ̀ wẹ̀yí yẹ fàdọ́ọ̀hàtún límẹ̀n kọ́ọ̀lẹ̀fà mẹ̀nìhàjá bí wọ́n bá ìṣẹ́rí kó tó tó bá ti ṣe tó takun tí sàlàfíà yẹn sọ àwọn yóò tètè yóò tètè expose ẹ̀ wọ́n tẹ̀lé ah! àṣeṣe o àṣewọ̀n ṣe àṣewọ̀n ti bá yàn àṣewọ̀n gbọ́ kínní yìí ìyóò wà máa jẹ́rù mi nígbà lọ́nà wọn tún gbọ́ kínní yìí wọ́n tó yín náà ni. àṣàlàfíyà tó akbaru min al-mashayikh sàlàfíyà jẹ́ àwọn ṣéwù lọ tòótọ́ ọlọ́run fi àwọn ṣéwù òfin wọn sàlàfíyà lọ ó dùn kankan nínú wọn lọ وانا أخرج ابن القيم الجوزي عليه رحمة الله وانا شيخ الإسلام حبيبنا والحق أحب إلينا منه وانا شيخ الإسلام عني فعلا أخافاني والله ده سجا ودودو عني فعلا شيخ الإسلام إذا السلفية أكبر من المشايخ السلفية هذه قاعدة يا إخوان قاعدة لي أصل مهم جدا مهم للغاية السلفية أكبر من المشايخ وأكبر من المراكز وأكبر من المراكز سلفية جو مركز لو مركز كذا مركز كذا مركز كذا أو مدرسة كذا أو مدرسة كذا أدو بألو أدو أكبر من الدياء أدو دار كذا وكذا أدو مهد كذا وكذا أدو بل أكبر من الجامعات أكبر من الجامعات أجور جامعة فيها بعد أصل على شهادة جامعية بارك الله فيه وبارك الله فيها يعني الشهادة تبدل بلوئة في السلفية طيب فهذا نور على نور فهذا نور على نور لكن لسنا نتعبد الله سبحانه وتعالى بالشهادة والدراسات العليا nígbà bí ń sin ọlọ́run ọba òun náà ni kúkọ́ ní ṣàhádá àti bí àwọn aṣe ká tó ga tó nínú alámọ̀lẹ́ ọ̀. àtàlàbíyà tó àkùbá nínú jàmìá láàkín tàbárí àwọn tó ń fi jàmìá àtúgbé tán bá wúlò fún sàlàfíà alhamdulillah àpọ́nlé ma wà dáadáa bí a àwọn eléyìí wọ́n tó tẹ̀síwájú asàlàfíyà tó akbaru minal mashayikh wa akbaru minal marakiz wa akbaru minal jami'a wa akbaru minal jami'a ojú ọ̀rọ̀ jami'a tó lọ nígbẹ́gbẹ́ asàlàfíyà nígbàmọ́ ni sàlàfíyà manhajun salim manhaj ìlànà tí yóò tọ̀ tí ó fi là nílé ayé tí ó fi là láti àrùn tó ló jẹ́ pé ọ̀nà yẹn ọlọ́ọ̀ba ò dé mọ́ nǹkan kan ọlọ́ọ̀ba ò dé sàlàfíà yẹn mọ́ pásánálítì kankan ju àwọn tó jẹ́ wípé ọlọ́ọ̀ba máa ń mọ̀ tí wọ́n di ẹ̀sùn mọ́lẹ̀ lọ àwòrán sallallahu alaihi wasallam wa ashabu الرسول صلى الله عليه وسلم وأصحابه so ààkín kò kí ṣe lázìm lórí wa kájókò tí àfá kan kò kí ṣe lázìm lórí wa lọ́gbà mẹ́rin sàlàfíà kalọ̀ sí mẹ́dírásà kan pàtó gbogbo wa lọ́gbà mẹ́rin sàlàfíà pé àfá kan lágbọ̀dọ̀ fún ní báyà àfá kan lágbọ̀dọ̀ dàbá kan kò rẹ̀ kí ṣe lázìm lórí wa tá a bá rí ìrújú lọ́dọ̀ àfá kan ká gbèrè lọ́wọ́ àfá yẹn èèyàn àfá téèyàn lọ clarify rẹ̀ ń أنا أريد هذه سلفيات من خلفيات والبيت مجاهد أتي عبد الله بن الزبير حديثي ولد ما مسلم وهو لك يا عائشة وهو لك وهو مصلحته هو أبا عبد الله بن عمر رضي الله عنه عبد الله بن عمر هو دليل kí n ti lọ síbi a ṣáàyè pé kàmì ẹ̀tàn sallallahu wa sallam ní owó òlè tí ṣe umra láì fi hajj àti ló dé ànábì ṣe umra mẹ́rin tó tó fi hajj kan wọ́n dára rẹ̀ láàmú táyé umra bá ti ó ti náà rọrùn mujahid ibn jabr táwọn tọ́lá fún ọgbẹ́ ìdájá àkàtàfíò amòjáhì fàhásùbùkà mi tí mo jáde láti tọ́ alùpùrán ní fún ẹ gbẹ mọ́wàá kàkàmí ìtumọ̀ kí ló fà torí pé tàlákọ̀ alùpùrán ó da alùpùrán lọ́dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní àrọ́tù alùpùrán ala ibn Abbas aláfàmọ̀rọ̀ ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ inú ń kí alùpùrán láti bẹ̀rẹ̀ dópin fún Abdullahi ibn Abbas ó ní inda kulli àyà níbi gbogbo àyà kọ̀ọ̀kan wọ́n jò aṣáájú wà lójú wọ́n bí lórí pípẹ́ lọ́mọ gbà lérò yóò fi hàn fàáza mọ̀já ìlú mọ̀jábọ̀ afáàlá Abdullahi bọ́nù sọ̀rọ̀ ẹ̀rí kọ́ Abdullahi ọrùwà tó bọ́nù sọ̀rọ̀ ẹ̀rí ó ní òun àti ọrùwà tó bọ́nù sọ̀rọ̀ ẹ̀rí àwọn wọlé àwọn bá Abdullahi bọ́nù Umar Abdullahi bọ́nù Umar afáàlá ni Abdullahi apánlá àbí sọ̀háàbì jẹ̀lì jẹ̀lì wọ́n abílẹ̀ rẹ̀ nígbà tó ṣe fátúwà kàtán lórí ọ̀rọ̀ sọ̀lá gbogbo àwọn abílẹ̀ pé káàmì ìrìtàmà ọ̀rọ̀ sùúrù lọ ìsọlọ́lọ́ àrẹ̀sọ́lá à ń dọ́kọ̀ mẹ́bí ṣe umra mélòó náà mẹ́bí ṣe ìrìtàmà ọ̀rọ̀ sùúrù lọ ìsọlọ́lọ́ àrẹ̀sọ́lá anábì sọ́lọ́lá àṣálàm ṣe umra mẹ́rin ìkẹ́ǹbẹ̀ nínú rọ́jà kò ní ìhìdáhùnà fi rọ́jà ìkẹ́ǹbẹ̀ nínú umra mẹ́rin tánàbì ṣe tó jẹ́ pé inú rọ́jà bù ní mujahid àti ọrọ̀ fún zubair wọ́n ní fàkàríhìnà annaru dàlé fàkàríhìnà annaru dàlé àwọn ògbéra àwọn tòótọ́ àti ayé àbẹ́bí ṣùgbọ́n iye èyí ó múra tànà bí ṣe aṣèkín àmọ́ ní pàkàrí iná ànàró tààrí akórira pé àbẹ́ṣọ́rọ́ kù fún àbílẹ̀ ìbí ọmọ ó ní àwa gbọ́dọ̀ àìṣà lọ bóòlù ẹni kó tó máa sọ fún wa pé dandan gbọ́dọ̀ bó ní nǹkan a lè rí ṣubú àlọ́dọ̀ rẹ̀ bàbá الله ṣubú àlọ́dọ̀ rẹ̀ abẹ́lú mi wà ó rọ̀ tìbúnù kò bẹ̀rẹ̀ kí náà sọ fàkàrí yìí náà á nà ló dà lẹ̀ a mọ̀ pé tó sọ yẹ kò gbà tán tó tó ń rán mẹ́rin lànà ti ṣe nínú sọ̀hádà fàkàrí yìí náà á nà ló dà lẹ̀ ààrẹ ṣe rọ́dùn ìpadà sílẹ̀ mùsùlùmí àwọn ọmọ tó sọ ọ̀rẹ́ àwọn oní ní ìmọ̀ rọ́jùlọ Abdullah oní Abdullah tó bá ní àwọn èèyàn nù ìmọ̀nú sọ̀hábí pàtàkì nù oní màtàmọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam illa wa huwa shahid kò túnmọ̀ akẹ́kọ̀ọ́ náà bí ṣe tí ó sábìlẹ̀ ìbùn Umar rí bẹ́ẹ̀ wà màtàmọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam umratan bi báwọn ẹgbẹ́ òfin dé pé táwọn ìgbà lọ múra wọ́n jọ ń lọ tó bá dé wọ́n jọ dé àmẹ́bí òṣò múra ọjà lóòrè mi kọ́ sọmọ sọyìn pé òun ní kẹ́ẹ̀bí dáadáa gbogbo tó bá fẹ́ kó pẹ̀sú dúró ọmọ ọba náà kó náà mú lára àmẹ́bí wa Muhammad ذكر رسول الله يتكلم بكلام بين فصل ọ̀rọ̀ tánà bí wọ́n sọ̀rọ̀ tó clear ni yẹfàmùhù mọ́ yẹfàmùhù ẹni tó bá jọ́rọ̀ àmẹ́bí tí wọ́n tánà bí ń lọ báwo lẹni tó ti máa dá ṣubú há túlẹ̀ láwùjọ tó wà ní dẹ́ẹ̀dẹ́ àti sánmọ̀ wá pẹ̀tù rẹ̀ gbogbo ní rẹ̀ fi ṣẹlẹ̀ تكلم بكلام رسول الله اهتدي بهدي النبر اهتدي بهدي النبر المهم فهذه عبارة عن المقدمة الحمد لله أضع في كتان شيء وأما بنعمة ربك فحدي أولينا وضعي مثل أولينا وضعي لماذا اخترت المنهج الثلاثي زمان أولا في النجرة نجرة قدوم ثلاثية dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àá ní kò lè mú alẹ́ wọn látọ́ pé àdúpẹ́ fọ́lọ́run béèyàn bá pẹ́ tó dán tó dúpẹ́ àwọn tán wọ́n ṣe kí ni وإن الجاهل يعلم وصاحب هوى لا يكفيه ألف دليل

èyí olè mú mọ́nà àjítà wà lórí èyí èyí olè mú mọ́nà àjítà wà lórí èyí kó tún máa ṣẹ́ra dáadáa èyí ó fèrè ọ̀sìn ní o seriousness ni mọ́nà àjígbà kí mo ló gbá seriousness àlùmọ́nà àjí sálásí làbúdà ní seriousness kúlà seriousness kí tẹ̀sí kí so lọ bóòlù ló ti ní ṣubú àlórí pé o fẹ́ ó dá mẹ́sẹ̀ náà ti dá rẹ̀. wọ́n ló bá ní yà Yahya yà Yahya wọn تكلم المشايخ والإخوة الكرام أو sọ̀rọ̀ dáadáa أعظم يا يحيى خذ الكتاب بقوة يا يحيى خذ الكتاب بقوة يا يحيى خذ الكتاب والله عظيم خذ الكتاب والله هو ذاك يعني خذ الكتاب بقوة كان يا يحيى خذ الكتاب بقوة تأخذ الكتاب bí kúlì seriousness ọlọ́ni wa á tẹ iná olè hukma sọ̀bìyà èyí kí ní ìbùkátà oní ní seriousness kí wọ́n ló bùkátà seriousness لا يخشى خذ الكتاب بقوة عن ابن محمد صلى الله عليه وآله وسلم أنا تمسكوا بها بس ما بقى السنة فعليكم حديث الإعرباض بن السارية تمسكوا بها وعبدوا عليها بالنواجذ تمسكوا بها وعبدوا عليها بالنواجذ أنا بدي kí كل kí ló ní tẹ́ ṣe نسأل الله السلام هذا هو الجزء الأول جزء alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ wa ẹni tó bá fẹ́ close ẹ wá close ilé Thank you.